alkiyama àwọn wo ni wọ́n sì kọ̀ọ̀ta ni wọ́n sì pẹ̀ fún onírúurú ìṣẹ́ ní ọwà ní tàbátọ́lá ti tàràí fún wa ní mọ́ àwọn àyà kùránù wa àwọn àdísù jíṣẹ́ ọlọ́sọ̀lọ̀ sílẹ̀ tí ń sílàyé àwọn ọ̀rọ̀ yìí fún wa lábẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí onírìn àlàáyà tó kọ́ فهموان بابه قوله تعالى قلوا نظرك قل ادعوا قلوا عدو الذين زعمتم من دون الله لا يملكون مثال ذرة في السماوات والأرض الآية الثاني قل عدو الذين زعمتم من دون الله ìfẹ́ tẹ́wà àdúrà ẹ máa tàwọn tẹ́ ń kí tẹ́wà náà lábàá lẹ́yìn shehu lẹ́ńpẹ́ ni anabisa lẹ́ńpẹ́ ni mẹ́lẹ́kàkà lẹ́ńpẹ́ ni ìlú olùlọ́dún ẹ̀zọ́ àmtùmí lórí látẹ́rì kúmọ́ náà bẹ̀rẹ̀ lọ́rọ̀ ẹ̀pẹ̀ wọn kama la yamlikuna mithqala dharra fi samawati wala fil ard bí ọmọ anágún inú àwọn sẹ́mà àtìlẹ̀ kò sí wọn bẹ̀ wọn ò ní nítorí kúrò bí ọmọ anágún ọmọ anágún ó kéré ju ìrà kékeré yẹn lọ ojú ò lè rí dharra يعني الآية الخامسة لأن آية كمتبع موا قوله تعالى كله أمر في قوله أمر في قوله تدعو للتعدى والتعديز والله سلم في سلام كتاليجي في كتاليجي كتاليجي كتاليجي قولوا ادعو يتحمل المعنيين إليه توما اسمدي هما اسمنا نتحضروهم هو àwọn àdó àdàrúhùn ìpínlẹ̀ wà ní tẹ́ntì lẹ́yìn ọlọ́ọ̀bà ìpínlẹ̀ wà kọ́wà kojú ọlọ́ọ̀bà ẹlẹ́ẹ̀kejì ohun dùn án masala ẹ̀tọ́rọ lọ́wọ́ kó ti nǹkan fún yín ẹgbẹ́ àbá àti jẹ́gà kó ti nǹkan fún yín ọlọ́dọ́ ohun dùn án masala láti di ìbò lọ́dọ̀ wọn bí kí wọ́n kúkú náà lọ́wọ́ bá pè wọn gan wọn gbọ́ wọn gbọ́ àdúrà àtẹ́rẹ́ tó pè wọn wọn lọ sọ́dọ̀ ọmọ sọ́jà ààbò lọ́kùn wọn làwọn ti gbọ́ gan mo lè dáyé nù mo lè bí àbùkátà yín wọ́n yẹ́wọ́ máa kí ẹmọ yẹ kúrò náà bí ṣe kí fún ní ọmọ ìta kí ẹmọ náà wọ́n máa yẹ kúrò náà ní kẹ́kẹ́ àwọn ọmọ yín kẹ́ ọmọ yín fẹ́ ọ̀làwìn náà bí ó kà mí sí rẹ̀ kò sí tó lọ́n fún aníró yìí ní tí ó tẹ̀lé gbangba kìyàmà lọ́n fún aníró yìí ayé lọ yìí yàkùfúrónà ayé tẹbàràún wọ́n kókò sí tọ́nà pẹ̀lú yóò àwọn ọmọ yìí rí ìkẹ́lámà rí tẹbàràún wọ́n tàwọ́kùn bẹ̀ ma àdùnà ayé àzíma yẹ zàbó bàdùn náà fi bishirti يذهب بعض الناس يشرك بالله اطلعوا تلك القرآن بعض انا تنسى والدنو انا تنسى وصف انا كنت كلام كان من جيت عمي عميز جايفه kọ̀ọ̀tí mọ̀ sọ pé àwọn olè ti gba ìsìlámù náà lọ́wọ́ ọ̀láì àgbà ìsìlámù náà lọ́wọ́ ọlọ́wọ́ bá ní káwọn ẹ̀ tají ọ̀pá ẹ̀ ọjọ́ ìgbà ní kóló ọ̀sà ìyàwó yẹn ní ìyàwó yẹn ní ìjọ àwọ̀ aráf mélòó ní aráf mẹ́rin ìjọ à ìyàwó àwọ̀ aráf mélòó ní aráf mẹ́rin ní ìyàwó mẹ́rin times mẹ́rin ní 16 ó dé òkùnkùn ní ẹ̀ẹ́dínlógún ọmọ pé àwọn baláwo olóòmù mẹ́jọ àwọ̀ àti ìjàwó àwùjọ lọ ní ó bẹ̀rẹ̀ sí kúrò pa àjẹ̀nú bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ bọ̀bọ̀ ẹ̀yìn náà wà ń bẹ àbí mo kọ́ jẹ láyà bá náà lẹ́gbẹ̀ẹ́ máa múlù wọ́n sọ owó tó sọ ìjábù sọ́mọ́ òyìn lọ́wọ́ ó bọ̀ ẹ́ ìdígbẹ́mìdínlógún ní dùáwò aráfúnmẹ́rin ni dùáwò aráfúnmẹ́rin káfínmẹ́rin káfínmẹ́rin fún ti ojú ogbè mẹ́rin mẹ́rìndínlógún nù lẹ́m káfínmẹ́rin ó ní súnmọ́ láyẹ̀ mú tó fi ha wà láyẹ̀ àyà ó ní mo lọ láàpù mo lọ fún láyẹ̀ mo yọ kú bẹ̀ ó ní súnmọ́ láyẹ̀ mú tó fi ha wà yà àyà mo yọ láàpù ó sì sí bí mà náà mo kò kọ́ mo lè ń gbọmọ́ ó bí àwọn ẹni Allahu akbar yakfuruna yan yamatta li yama bin yabdu wafa abdaru awa abdaba balagba ka abdaru won ya won ya ni ba bi won halim yawo ni ya ko lo so don jo nanu Allah ba mu subhanahu wa ta'ala Allah Allah tuni wa iyaya farhabun fi kaf Allah ba alayhi ó ní àwọn ọlọ́pìdà ó ní wá ní ìrìnà ilẹ̀ ìdìlẹ̀ bẹ́ẹ̀ni ó ní àwọn ọlọ́pìdà àwọn ọlọ́pìdà lókù wọ́n á ní kò sún jẹ́ ó ní ṣe wà sílé ní tí ẹ̀ bá gbé oúnjẹ òkú wáyé bẹ̀rẹ̀ sí ní kí ọdí yé mú ní tọ́ ilé ní kọmọ́dì ọba wà nìyí ní ọjọ́ náà báyìí wà báyìí bá dúdú kọwọ́ jẹ́ ní olókùn ìwà àwọn olùgbà yóò kú náà jẹ́ náà kò bó bínú náà then ọ̀rẹ́ náà ṣé yorùbá mi ọmọ yorùbá lè já ìpínlẹ̀ yorùbá ni ìpínlẹ̀ yorùbá ni ìdí sọ kúmọ̀ táwọn lọ́gbàdàn àwọn ará tí ọmọ ń pàyé lè mú ọlọ́run kó sànùwà wọ́n láàáyé kíkí gẹ̀rin ní ìjọpọ̀ ẹ̀lẹ́kùn ṣíkà fáà tó tó lóhùn sí wá táwọn èèyàn nóbi ṣe ń gbà wọ́n mọ̀ pé òtù àìmọ ilé màtẹ̀lé wọn báyìí nígbà tó rọ́ ní wọn pa ọlọ́mọ sọ̀wánù náà yẹ kúrò ìtìbọ̀rọ̀ ọ̀nà ọmọ ààbìn يزعم بعض الناس يشرك بالله ثم هذا ثم سكني وما سبق الولوبة ويستنجد بخير الله ثم وانك كون رينك بعضو الذين لا يلوبة وذلك لو دعاهم دعاه وحذروا لهم لم يهدروا وكون كون رينوا ولو حذروا ما استنفعوا بحضورهم وكون كون رينوا kò sí àǹfààní kan tí wọ́n lè ṣe amfani ka dole ce kawo la yamliku la miskala zarra gbogbo wọn sọ pé o ní kàkà sí ọmọ ìjọ máa náà gún wọn ni bára wáhì ẹyọ kàní wáhì wọ́n sí dáre náà ó dá ní ìrà kékeré ọmọ ìrà kékeré ọ̀dà níbi bí hàzán mẹ́sàlẹ̀ sí kílá ọlọ́run bá fi ilé ìsàkójú ní kàkiri bí ẹyẹ ọmọ ìrà ọmọ náà gún yóò lè rí bá ní òòlùkún òní gbogbo tó wà ní sọ́mà àti lè láì múlùkù sọ́mà wà tó ọlọ́ọ̀ lónìí ọlọ́mọ sọ wà nù. báwo mi fúnra bẹ̀rẹ̀ ọ̀gá báyìí kí máa dúnà bẹ̀rẹ̀ àti kílẹ̀ ju bẹ̀rẹ̀ àgàrà wọn rí láì múlùkù náà kù sí àwọn kí wọ́n ní wọ́n mú sóòlù bìrìkẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àmúbáyàlàgà bọ́lá fi dá ọgbọ́n mẹ́ẹ̀kẹ́ kílẹ̀ فإذا كان مبالغة بشيء أقل منه أو أكثر لا مفهوم له كسين كتبه وما المراد بالحكم عام إليه جبو العام جبو عام جنرال عني كسين كانت حجاتي وانين سمعت إليه مثلا قوله تعالى ليعقوا جيب منذ قوي استغفر لهم سبعين مرة فأن يكفر الله لهم ما ترى أكبركم أن يسلموا في تاني ọlọ́wọ̀n ọbọ̀ ní òfúrújì wọn which means ilé ìgbàkúfàd ọmọ pípa pé lárúbáwá máa lo seventy àbí forty fún ọtí bá pọ̀ sí òní yẹn bí yorùbá náà ní ìsìn ìgbàkúfàd ara yín lẹ́yìn ìdíjú mẹ́wàá ah sàlámù alẹ́kọ̀ọ́ mẹ́ta mẹ́ta àwọn mílíkì three days ní ní tẹ́yìn ìgbà àbíkù ní ẹ̀rọ àjọ bẹ́ẹ̀ náà ní lárúwá máa lo 60 àbí 70 àbáyé ní tó pọ̀ sí òun yìí ní àwọ́sá náà bá rẹ̀ àwọn ìkẹ́kọ̀ọ́ láti wọ́n ọdún mẹ́wàá ní fanábíu àyílẹ̀kọ́ ni fanábíu ká ẹkùn méjì bí i pọ́sì bẹ́ẹ̀ ní tílẹ̀ bá wà lópe ẹ bá tọrọ àfúrúfú fún láì mọ ìgbà lómi ibi tí ní kàìsí yé ní kí wọ́n mẹ́kún ní à táyé kí àdábì mẹ́rin kò tó tọrọ àfúrúfú ní 71 times gbogbo tí ó lọ́nà ìpò ọlọ́run pé ń kọ́ náà ní ẹ̀kọ́ ọmọ yẹn ní àyà ọlọ́mọ sọ wa nù naam saba ina marra mabalaga ni ọlọ́ọ̀bá musa fọ́rọ̀ yìí ọlọ́ọ̀bá máa máa balaga ti fi istighfar gbogbo tí wọ́n lè fi nígbà lọ́wọ́ yìí فيرد على هذا أن الله أثبت ملكا للإنسان إذا طلب سبحانه وتعالى كل يومين ينين ككانه أن ملك الإنسان قاصر كيف أن يكاكا أمني وبع وغير شان الكفاري بذلك وزائل وضعهم لهم كهبتهم عن كينان ليس كملك الله في الإنسان ليس كمثله شيء وهو السميع البصير قول وما لهم فيهما من شرك لينا ومن وما سمع في لنا فوني كجاء اكنت وانا ني وانا ني 0.0 جواني في اي ما لهؤلاء تدعون تدعون من من دون الله àwọn yìí ní ìsìlẹ̀yìn ọlọ́ba yìí wọn ò ní nìkan bá wọn ò ní nìkan mo dẹ̀ ní ṣí ẹnu nǹkan kẹta lọ́wọ́ bá sùn àwọn àwọn náà ní nǹkan tàbí ń bẹ ó dé kàtí ń bẹ fi hima aifi suma wájú kàtí ní suma tilẹ̀ lè ṣe pé ai mo ṣáraka pé ìpìsí wa ní pé àwọn náà kọ́ sí kó báyìí ai láyé ní kúrò farad wọlá mo ṣáraka ìfìrad òun mú nǹkan wá náà nìkan wọlá àbí wọ́n pọ̀ pọ̀ wọ́n kó nǹkan wá kò sí kọ́lọ̀ ọ̀bà قالوا او من شرك من ويبو بنو شركة امثلة معاقب دخلت فيه من زائدة مصدر اليه من كثير لاني توقيد لكن آل التوقيد معنا عليك تتكلم كما الجديد واني وروا يعني كما يتكلم واني وكل زائدة لفظية في القرآن بدو زائدة لفظية نقوله من القرآن هي زيادة في المعنى يوسف أي أو أنت من المبالغة في النفي يعني وأنه ليس هناك شرك ولا قليل ولا كثير السين كان ذلك اسمه كثير يعدين يعني في تقوله وما لا أؤمن أم النظير لأين أولون من الله ولا عنه يا يقنا ملتان طبيعي مو يقنا من مو ماله له كسوبا منهم نلو أما كانت لي ربا أما لات أما وزاء أما منات أما خبل أما وسكان كوه يصير كنوه إن ضمير أماله يعود إلى الله الله سبحانه وتعالى في منهم إنه يعود إلى الأسلام إنه سوانيته أي مال لله تعالى من هذه الأسنام الزهير ọlọ́ọ̀bọ̀ òní nínú àwọn òsàwọ̀n ìjẹ́ǹtì àwọn òsàwọ̀n tẹ́ǹtì àwọn ọ̀sùn tẹ́ǹtì àwọn òsàkókó àwọn bàtálá tẹ́ǹtì bẹ̀rẹ̀ tẹ́ǹtì ẹnìkan ni wọ́n lọ́wọ́ ọbọ̀lọ́n sí ara kò sí fọ́lọ́ ọba subhanahu wa ta'ala min harfi jarun za'ib jarun gawa za'ib ay min zahir ẹnu lọ́wọ́ fọ́lọ́ lọ́wọ́ ay kada mu akar ma'ana ma'in ma'in انت سنة خلوبة سبحانه بمانا معين انت سنة خلوبة كما قال تعالى كل ان سمعت لسن انس والجن على عيات يثبت على القرآن لا يأتون لم لا يأتون به بمثله ولو كانت بعضهم لبعض ظهيرا كل اخوة ان سمعت الانس والجن كما الجن امين يتبقى قرآن ọmọ ènìyàn ní ọ̀dẹ̀ ni wọ́n mú àwọn ọ̀dùnkún náà àwọn politikas àwọn ọ̀dùnkún àgbà nínú àwọn ọmọ ènìyàn wọlé jíìn àti nínú àgbà nínú àwọn aljannu an ya tu min bisna hada alquran kama mu alquran wa kama mu qurwa bi alquran la ya tu min muslimu li muwa wa kana ba'dhum li ba'dhin zahir babu mana lo bal jannu ibnu wa awat mara bi wa bin ya ila mara bi wa ko ko kullu tuma sisi

nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀bá màláíkà ni aljannu ni a ṣíkí olùrànlọ́ fún ọlọ́ọ̀bá sọ̀rọ̀ sí afọ́lẹ̀ nípa iṣẹ́ rẹ̀ lọ́fọ́dára kí kò hídò bò bí a pé ìfúrádùnlá fi múlkìhì afọ́lìhì ìtìbírìhì afọ́lìhì láànídàlá ìfúrádùnlá ìmọ́lọ́ọ̀lọ́kan ìmúlkìhì nínú ìjọba اتعوى شير وخالقي جدا وخلقي جدا لا ندى لكم وصرك كان دعاء وانا نبات الله وانا لو لواكو فيكو سبلوبا سبحانه وتعالى مزافري ولوبا نعم هي لا تملك شيئا من على سبيل الانسان ولا مشاركة ولا ملايكة عموم نبالا تزين ككنا ياوني كان يعبي وقف ولا للإجافة قل أقول لك نعم إعانة كنا الألوبة لأن من من يعيدك وإن كان غير شريك لك يكون ما مثله من منا عليك فيجب أنا على أقول أنهم كنك إذا بيو باسكي أروقون رني بين هم ينورو بيجبائي ينورو نورو من منة عليك ربما تحبيه في إتاء ما يريد نعم يوم أنا نفسي ما كنت بكيك gẹ́gẹ́ bí ìjọba yóò ma fún ní فإذا انتفعت هذه الأمور الثلاثة واحد أحد الجمهورية يكون مونين جاي مونين بعد سنبه يكون ني بارك الله لم يبقى إلا الشفاعة وسين كده كده كده قد أبطل الله بقوله رب أبطل أبطل ما يقول لا ولا تنفع الشفاعة عنده إلا لمن عدن له wọ́n kò sí ìṣìkàtí ó sáǹfẹ̀ nípa ọlọ́ọ̀bà àti ìjọba báyọ̀ ń dá fún ìjọba báyọ̀ bá tẹ́ǹfò ìjọba ìṣẹ̀fà alẹ́ àkùlà àwọn yìí kò sí ìṣìkàtí wọ́n fọwọ́ sí jẹ̀sìbá wọ́n fọwọ́ sápò gbogbo àrùjẹ́nà kò láwọn tàwọn yìí ọlọ́run ní gbígbà fún wọn àwọn tán lẹ́yìn ọlọ́run báyìí lẹ́yìn kásá kọlù wọ́sáìn ìpàsíbáàlù mùsùlùmí gbogbo ọ̀nà gbogbo ìgbà ìfìsí táwọn ọ̀sìn ló وهذا من أكبر آيات الدالة على إبتال إدالة الإسلام ilé wà ní ààrẹ ayà tó tóbi kí ń sẹ́lẹ̀ ìfẹ́ àfẹ́rọ́ لأنها لا تنفع لا تنفع عابدها تريون عابدها ونعبدون علوني ولا شفاعة ونشك وتكون عبادتها باطلة فيقول إجتفوا لجاتي زر لجاتي أفو تريفو قال تعالى ومن أضل مما يدعو من دون الله قالوا صلو جانبين تلمي ليهم الله قالوا صلو جانبين تلمي ليهم الله من لا يستجيب له انتم كنتم كنتم ديالهم الى يوم القيامه تلك ما في كتب القران يكون ديالهم هو بعمل كده تلميذ هنا لعبه لعبه حتى لو كان مدعو عاقلا قبل كنتم تعملوا لعكاي حتى إيه يعني تقول لعكاي يقول شيء ده من ولم يقول ما من من وقل من ومن عدل مما عدل واني من لم يكن ما قلت كل وقت ثم قال وهم عن دعائهم غافلون هو تكفلون هو تكفلون قاري فإذا عشر الناس فبا قوي يجون عن بعد القيامة عن ذنك يا وين عن ذنك كانوا لهم أعداء وجه العرب من يقوم من يقوم من يقوم وكانوا بإبارة كافرين يراه أن يكونوا وفجع كفريزين وكل هذه الآية تبقى وآية تعالى مواهي تدل على أن أنه يجب على الإنسان أسر أورانيا نور يومينيا قطع جميع التعليقات إلا بالله منها كان الله نكسنكم لا حول ولا قوة إلا بالله ودي جميع التعليقات gbogbo tàlíkàtì gbogbo à ń sòwò mọ́lé ni à ń sòwò mọ́lé ni à ń so àdó mọ́lé ni à ń gbẹ́yọ ọmọ awẹ́ gbogbo nyẹ́kẹ̀ẹ́ kẹtọ́ yẹn sọ́rọ̀ yẹn ọkọ̀ sí gbogbo ẹ̀dàmù illa billahi ibadatan khawfan wa raja'an wa isti'anan wa mahabbatan wa ta'ziman ana kìí jẹ́rọ ọlọ́ọ̀bá ní kíni nípa lódòdó nìyẹn يكون هواه وإرادته وحبه وبغضه وولاعه ومعناته لله وحب الله فيقي إفانوره كرونكاره كنفاره كجنوره كمولوريره كمولوتاره لله تتراب كمي لا كمولوتاره تتراب كمولوتاره تتراب مسلمين كلا رجل الله تتراب أبيوا أي ọ̀fà ni gbogbo alámàrí rẹ̀ yẹ kóná àwáwọ̀ ìfẹ́nú rẹ̀ wọ ìrádátìyí àti nífìtí nǹkan rẹ̀ ọkọ̀bì àti nífẹ́ wọ bọ́gọ̀dọ̀ àti ìbínú ọwọ̀láwò àti ìmúyàníyàn rẹ̀ jùlẹ̀ mọ̀ àdátìyí àti ìmúyàn لأنه مخلوق للعبادة فقط bí wọ́n dáwọn tó ń yẹ kúrò bí wọ́n kọ́ nìkan so ni da ibi dìlá ìfẹ́ kàfọ́rọ̀ bá nìkan so ni ta ta'ala wọ́n gbogbo ama asafa afrikin annama alakun mara kun shi da ta wọ́n fi rufa dáyé fere ni dáyé fawada ni wa an na kuma ilé na latin da aukimu ni نأمركم أن ولا ننهاكم في أسلوبك دعي يعني ما قيلتك ما تنكاك ما بالله وخلقناكم فقط للحق سيروا كي أقدعيني كما جو والشرب كما مو والنكاح كما اسمه بما اسمه لكان ذلك ايضا عبد ادى يترين ويرجعني كتا وعلى يد مصطي مسلمين عليك وعلى يد يوم قدمه ام جاكم كذا وعلى يد àmà jẹun àmà mú kí tí ó làwá sí láyé bí àwọn lárúbáwò kúrọ̀kù innama duniya ta'amun wa sharabun wa manamun wa idha faka ala fa ala duniya salamu kílẹ̀ ayé kùtùm kan pé ká jẹ ká mú lọ ó lẹ̀ súnmọ́ bìnrin kọ́kùnrin súnmọ́ wa lọ ó lè yìí kò sí tó mọ́nà wọ́n sọ pé الشرب هذيك مني النكاح هذيك الصوب يعني هذيك يعني كل اسمعيني انا هذا علم عبث انا يفرينه يبقى يفرينه لكن هناك شيء وراء ذلك الكاتريه جاي ليه هو اداره الله سبحانه في هذه الدنيا من شواهد جت الخلوه بعد ما تمضي له لاي لو قالوا الجنه كفيك الخلوه ما كفيك عن ما كفيك كلمه كفيك عن في عدم بعد ذلك عما إذا الجنة الله قصوى لما الجنة الله با قدي أوقعني الله بلوكو سبحانك اللهم قدي وع سبحانك اللهم وآخر الدواء معني الحمد لله عبد العالمين الله با سبحانه وتعالى سبحانه وتعالى سبحانه وتعالى سبحانه وتعالى سبحانه وتعالى سبحانه وتعالى وعي bẹ lówó lọ kò sí ní tílé nìyà ẹlòmí ti kó fẹ́ bẹ ọgbẹ́ ìdìbò ọgbẹ́ máa bọ̀ kílẹ̀ máa rọ bí bẹ́ẹ̀ bí àwọn náà kílẹ̀ òsèlè rọ́bà àwọn ni wọ́n máa rọ kílẹ̀ ọ̀rọ̀ kẹ̀kẹ́ àwọn èèyàn kò mi àlájì àjà ọlọ́ba fún gbogbo wọn ọlọ́rẹ̀ kan kò sálẹ̀ ọmọ ọ̀yọ́ ni ẹgbẹ́ rà ní àmọ́ always complete mẹ́wọ̀ ẹgbẹ́ wọ́n sọ̀rọ̀ àwùwà àtàgbádá every kìkà ní dẹ̀rà ní bá àmọ́ always complete ma wọ̀ wá kúrú ọ̀gbẹ́mù náà máa sọ pé á ah, sọ àrí ìjọ ọba ni ọ̀gá ìlàmù ah! ọjọ́ ọ̀gá ló tó wá ń ṣe láyé láti ìdẹ̀lẹ̀ ẹlẹ́mẹ́ sí ìyẹ̀yọ́ sí ìrìn tó wọ̀ mẹ́ta ṣe ní sí nígbà rẹ̀ lọ́wọ́ mi yọ̀rọ̀ pé ara ìjàlẹ̀ láàmù ara ìjọjà láàmù kò sí bí ìjàlẹ̀ ìwọ́lọ̀ ń mí ìwọ́lọ̀ ń kú sílẹ̀ sí ẹyìn àwọn ọmọ ń bọ̀ ilẹ̀ ẹ̀rọ ilẹ̀ ọkọ̀ ọ̀rọ̀ ìwọ́lẹ̀ ẹ̀rọ pọ̀ láwọn ìkẹ̀kẹ̀kẹ̀ káàkiri lọ́n jẹ́ kó yé wa àwọn tó dáa jùlọ ń bẹ́nu lẹ́yìn lápò lówó lọ́wọ́ àti ìrẹsì káwọn tó lówó lọ́wọ́ jùlọ ọdún ni àwọn tí wọ́n nímọ̀ jùlọ lọ́wọ́ alábẹ́lẹ̀ rẹ̀ láìpẹ́ ipò ni àwọn tí wọ́n ní kúrò gbogbo tó fẹ́ dà fún àkàwọn ní jùlọ lọ́wọ́ tó wà lábẹ́ ilẹ̀ yẹn ó ní yẹwà olùmọ̀tẹ̀lẹ̀ lójú ọlọ́ba إلينا لا تنحولوا فوق نبراني آية أسبتم ونقوم إلينا لا إذا كان هذا هو عثبانكم إليني يا وانسلوين فهو عثبان باطل أسكيلو بنزع ونوع رمز جديد بنزع نوك عبد الله العربي صلى الله نبي الكريم وعلى آله وأصحاب أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام دنا لا wọ́n يعني wà ní gbogbo ìpínlẹ̀ orí ẹlẹ́ ṣíò hmm. nínú títí nífẹ̀ẹ́ ẹ̀bọ́ àmẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bí kí mo máa bí kí mo sà àbí nínú ọ̀rọ̀ nínú títí inú ọkàn ìgbọ́kànlé à nígbà tí ṣíò làbújá ti ní màá lọ màá dé ìmá àlọ́ ó di gbogbo ẹni tọ́wọ́ ikọ̀ ìdí mú ẹ̀jẹ̀ nìkan ní sẹ́bọ̀ ìwọ́n tó gbọ́kànlé mo bá nìkan sọ̀rọ̀ wọ́n láwọn lọ sí kọ́fì àwọn lọ sí kọ́fì lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan tó kọ̀ọ̀kan sí àwọn aṣọ fún ẹni táwọn jùlọ pé òun ti káwọn jílẹ̀ bí kìí kìí ṣe ń tẹ́lẹ̀ àwọn jùlọ láti kàdúná wá síbẹ̀ kódà kùn tó rọrùn bá kó kíkà múra ìgbà ètò kan wọ́n díjẹ́ kìdí ìfọ́jọ́ ọdún títí kó wà ní yàrá rẹ̀ àfáà ni ẹ̀kọ́ nu wọn èyí tí èsì àfáà yẹn ọlọ́wọ́n wà ní kọ́mẹ́tì yẹn dáadáa tó bá ètò ìdí ìjọ lẹ́nu kí káwọn múra káwọn múra káwọn múra by nine thirty òun ti múra tán bá lè bá àdìkejì yẹn àfáà yẹn nínú rúmẹ̀ kó lè bá ọkọ̀ lójú ìgbà lóyún tẹ̀wẹ̀ lé rẹ̀ ni bá wọ̀ sọ fọ́wọ̀ ọwọ́ ẹ̀kọ́ wọn owó rẹ̀ tó wà ní wọn sọ tí bọ́lẹ̀ ọwọ́ ẹ̀kọ́ ọgbà ìjàmbá ẹ̀ ẹ̀ka bá rí àwọn gúrúgúrú àwọn ogun burúkú yẹn sáàmùsí olùgbé àti sọ̀rọ̀ láti gbogbo abẹ́ká lẹ́nu ìgbà mọ́rin láti agbára nù ha ilé ayé ti bàjẹ́ ẹ̀yìn o ò ní àfà ó dé wọ̀láì ó ń tẹ̀lé sọ̀rọ̀ ẹ̀sìn báyìí ìsàmìyàn nínú àwọn tó kọ ní ìdálà ní wàláhìtàlá àbúkọ ni wọ́n àbúkọ wàláhìtà mọ́ mọ́ mọ́ àwọn méjì dáadáa bí orí o ẹgbẹ́ nírò ìfúnká àwọn èèyàn táwọn èèyàn sọ̀rọ̀ ẹgbẹ́ ìgbẹ́ táwọn gbogbo ẹgbẹ́ وعليكم السلام ورحمة الله وبركاته ها؟ بثلاثين بثلاثين بثلاثين اللي يقول لك قانون كيف يدوك بلزم كيف تعرفنا بيه تتفلت ọ̀rọ̀ì tí ó sì pa tí ìbá wọlé èèyàn ọlọ́run sọ́rọ̀ ni kúlù mọ́mìnín gbogbo min àṣírí àfífà àmọ̀ mi ní ọmọ alájú wọn lẹ̀ ẹ̀yẹ́ mọ́ wa wo bìrì obìnrin ní olùmọ̀mìnì àwọn àmọ̀mìnì yàgùdó min àṣírárì hìn ọmọ alájú wọn lẹ̀ ọ̀yà fádù fòrò jẹun kí ma sọ abẹ́ wọn ìkúmọ̀ sí ìdìná zárika aska aláhùn ìlú fi kàn wọn mọ́ ìyẹ́ fi dá fún wọn inna láà kàbí bí قالوا كل المؤمنات إسلامه جميع المسلمين جميع يجبن من أبشارهم كون ما رجوا له كما رجوا مقول لكم ودي ويحفظن فروجهن كون ما منصب يوم ولا زينتهن إلا ما ظهر منها وصار ما فيها يبدين يقولوا في صلالها هيعطيك تقول بثلاثة يقول من ثلاثة ما تعتبعوه فكني هو خلوري بكي àgbọ́wọ́ hijab tí a sọ̀rọ̀ wá nǹkan abdullahi bin masoud wí ni ah, abdullahi bin abbas ni àyàfojú àfọwọ́ abdullahi bin abbas tó wù ní ilá wọ́jú wọ̀yẹ̀ dín ọwọ́ dúbẹ̀ ó di ilé ilá má bàárà mí náà ni ó di yíwa ilá má bàárà mí náà ويضربن من قبور إنما هو حجاب وعصوما kíni alájú ibi gbogbo ara wọn kọmọ gbogbo ara wọn lẹ́bí na bí zílá ti hinna wọn ara wọn fi wọn awa a na àbíbàbà wọn bàbá wọn bàbá ọmọ bìnrin lè ọkọ wọn ó di bàbá ọkọ wọn ni ọ̀sọ́bí wọ́gbé wọn ní mo lè rí òwò rẹ̀ ìyàgúdíé náà na abúláàhì àbáwọn ọmọ wọn ọmọ táwọn bí wọn àwọn sọ́sọ̀n sọ́n àbí ó bí wà àwọn ìkwánihìn ọjọ́mọ̀ wọn wọn ó wọn àwọn ìsáàhìn abóbìnrin ẹgbẹ́ wọn eléyìí mú àwọn àkàlọ̀pọ̀ obìnrin ẹgbẹ́ wọn lọ́pọ̀ mùsùlùmí wọn kọ́lọ̀ obìnrin tẹ̀sí mùsùlùmí wọn ni wọ́wọ́ fún màrí ọwọ́ fún màrí ọ̀sọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n di wa náà bẹ́ẹ̀ wọ́wọ́ àti òwò náà àwọn máa mẹ́lẹ̀kẹ́ta àìmánu hùn àwọn ẹrú ọmọ kéèkéé náà rùn من التابعين غير أولي الإربة أو تسمى قلوة ما يو أربعين من الرمية الجنة أو الطفل أبما ويري الذين لم يظهروا على عورة نسائهم ما يعطوا يهوبهم ويضربنا بأرجلهن ليعلموا يخفين من زينتهن سبحانه لو هم ما فزع جاله يقول يوم أبو ساوندي يا صارا وان أدرم ما لك حكيت كما فزع بل حكيت لما أقوله لك ما هو ما فكمك تسلي مسكين بايك أقول يوم أعوى بلنك قولوا وتوبوا إلى الله جميعا أيها المؤمنون أي مؤمنون بالدنيا سبحان الله لعلكم تصلحون الباجري أي سوا كتابي والله تاجري أي سوا Mm-hmm. ẹ wá mùsùlùmí tó ń fẹ́ òní kan ní kọ́mọ̀ rẹ̀ sí wá mùsùlùmí tó ń rẹ̀ sí. ó di ọ̀rọ̀ sáà mi ní ara ọ̀ ní òkú ní sáà obìnrin ẹ̀kọ́ tó burú mẹ́ àwọn wà ní wà ó ní sáà yìí nì àwọn obìnrin ẹgbẹ́ wọn tálẹ́gbẹ́ wọn mùsùlùmí nìyẹn mọ̀ ya wọn ó di wa ìwọ́dìrò ní òfin mà pé ọwọ́ àwòyàn náà tó àwọn sọ́ọ̀rì mẹ́bìnú ìrẹ́tàlá ti fọ́ ọmọ ìdìbò pé obìnrin ẹ̀rí ẹ̀sẹ̀ àbí kí ló wá kọ́ pẹ́lú ọ̀dọ́ tó wá obìnrin tó láàrin àwọn tó lọ́wọ́ àbá àbí kí ló wá kàn ọkọ̀ lọ́rọ̀ táwọn obìnrin tó láàrin ọlọ́run sáà nù wá sí sáà yẹn ti kọ́ nìyẹn á rí mùsùlùmí tó ti jù wá lọ ó bí wà náà mọ́lá òtàlá náà obìnrin tó ju ilé ọkọ ọgbọ eh, ibi bàbá ọkọ rẹ̀. ìgbẹ́ hmm. pé ó tẹ̀sọ̀ láti kọ́ ìjẹun. bẹ́ẹ̀ ìjọba bàbá ọkọ rẹ̀ fọlọ́wọ́n bẹ̀ ó lè rí kíni ọ̀rọ̀ rẹ̀ ó lè rí ọkọ láti yẹ wulẹ̀ o ọkọ mi lè máa ń lọ obìnrin àwọn obìnrin lè máa lè ní ọlọ́ pé wọ́n dá nǹkan òní ìsìn yóò dá nìyẹn ní iná dáhùn ara òṣèlú yẹn ní ìsìn ẹ́ ọ̀sán pọ́nì ìdọ̀kan ló ń dákọ̀

bí ẹ̀yàwó fúnra tó yẹ lórí ọkọ̀ lórí múra tó mọ́ múra nítorí ọmọ ìgbà ìgbà ìgbà lọ́pàá mọ́sán máa wọn obìnrin pé tí wọ́n lọ lé ọkọ̀ ọkùn nílì wọ́n tura wọn lẹ̀ wọ́n tọ̀ tí wọ́n tẹ̀ ìtútù jẹ́ nìkan ọlọ́pàá tí wọ́n yá lo àtúntí ẹ̀ sílẹ̀ǹdẹ̀ káàtì tí wọ́n gbé nínú ìmọ̀tí ẹ̀yàn fẹ́ àbí kò bá ṣẹlẹ̀ àmọ́ ọlọ́run tẹ̀ lánàá tí wọ́n ti bẹ́ẹ̀ ọmọ wa fi àwọn ẹlòmí lọlọ kọ sínú rẹ hàn sínú rẹ kọ sínú rẹ kẹkọ hàn sínú rẹ síbẹ̀ kọ wọ ìjáàbù rẹ lórí ọmọ ìlà dalik ẹlòmí wọ ìjáàbù wọ dìkọ́ ọmọ oúnjẹ ìyàwó yóò àti ìgbà rẹ òun náà ti pè yọ àpọn nyẹkẹnyẹkan ẹ ẹ ti kaná ti dùn kẹ. nǹkan nìkan èyí kan náà ti ká lè gbá fún níbi ní ọlọ́ọ̀bà ọlọ́mọdé àríbi inú ẹ̀ abdullahi bin masoud radiyallahu anhu ọlọ́run láàánà ọlọ́run láàánà ìjọba fínú kúrò fínú fínú kúrò fúnyà ọmọ yaakub ọkọ̀ọ̀nà àwọn sahabiya ní àá abdullahi ní mú nǹkan sílẹ̀jù ó dílẹ̀jù ọmọ láàánà yà ní ìsìn láàánà ìjọba láàánà tàbí ìjọba láàánà ọmọ sí láti bẹ̀rẹ̀ fatia bin nas emina sari kò sí bí a ti rí pé ọlọ́run láàánà tó bá fi rùn kún sínú kùránì pé láti sọ tó pàṣẹ ọlọ́ọ̀ka kùránì dáadáa ni ìgbọ́lọ́run sínú sọ pàṣẹ pé ọmọ àti ọ̀pọ̀lọ̀ fúlú bá kùzú ọmọ na hakùn ánúhù ìtàkù ó ní ọlọ́run àdébí kọ́ fún wa ọmọ àti ọ̀pọ̀lọ̀ fúlú àdébí kọ́ fún wa ní ọlọ́run láàánà rẹ̀ àwọn ìyàwó rẹ̀ táwọn obìnrin rẹ̀ ní òbẹ́rẹ́ títí kọ́ òun nínú ilé wọn wọ́n máa ṣe tó àbíkẹ́ ń sọ́ra àti náà máa pè ṣọ́ ẹni ní àfúnnulẹ̀ oúnjẹ ní gbọ́lá ìlú ó lè mi ẹ̀yàwó mi ẹ̀gbà láì fi wẹ́wò lára kó wò àbílá ọmọ ìyá kù lọ lọ gbogbo bá obìnrin rẹ̀ ó wọ̀ bá ọmọ rẹ̀ ó ní à ah, ní mọ̀ ìtúwàzí ẹ̀bọ̀ ìtúwàzí sí ó di wa ọmọ ìyá kù lọ sílẹ̀ fún kí ní àbílá bí masoud rẹ̀ di ọlọ́run ó di aburú gbà ní ní ọwọ́ amúra ní múra ṣìkọ̀ ní àyẹ kújú kàtúnṣe náà ni bí i ṣùgbọ́n àti ìjọba lẹ́yìn ṣètàn ọlọ́mọdé ara ìdàtí ìbá kúnjọ ẹ̀kọ́ àrí àwọn kúnjọ ìyàwó ni ẹ́ẹ́ ọlọ́ọ̀bá kún sàánù ẹ̀wọ̀n kan wa ọgbogbo lẹ́yìn ẹ̀ká kẹ́rù Eh, eh, avoid it ní ọba agbára wa mọ́kàn sí kákàmọ́lá mohamed abdullahi wahab ìṣúwà àti tiẹ̀ ní saudi ṣe ṣẹ́gà òfin sílẹ̀ ìṣúwà àti tiẹ̀ torí ṣé òṣùwọ̀n sí àti kúrò rẹ̀ abdullahi fodo ní jáde kúrò sí ìṣà fún ọ̀hún sí hajj throughout gbèsè ayé wọn lọ́wọ́ bákan fún onímọ̀ ẹni ọmọ wọn láti ra ọdún kọ so àfáà kan láti kánú wọn fún sí adama lẹ́sìn sí adama ló ń fọ́ ni àwọn tó ń àmọ́ àfà sọ́ọ̀sọ́ọ̀sọ́ jìbìrìlù ní niger ọmọlẹ́kì muhammadu abdullahab so which is the influence mọ́nà báàbù ó wà lára sọ́ọ̀sọ́ kòríò ìgbésí adama ni lóòtọ́ ni sọ́ọ̀sọ́ kòríò eh, kò kí nàìjíríà ló ti fáìn kókó ní áfíríkà àmọ́ ń kí lọ jìbìrìlù ní niger àfà niger jìbìrìlù ní ọmọlẹ́kì ó ìgbésí adama ni kí influence àfà àfẹ́ rẹ̀ ó wọ ara rẹ̀ bíi ara màdìgá kẹ́lẹ̀ ó di yẹwà mọ́dé lọ nìyẹn ìbẹ̀rẹ̀ tí ó fi tọ́ ìdàmíà ní báwo ṣe alẹ́mọ̀dé rahimahullah ẹni bá wọn tí a bọ̀ ti ojú bí tó ń ṣe sí wọ́n báwo tí a ti wà sí gẹ̀yìn alìsílámù ti kálù bàìlíà ọkàn gbogbo gbogbo àwọn kan wọn àwọn wà sí ó di àwọn èèyàn pẹ́pẹ́ yàn kéèyàn rí àwọn tíra yẹn gbẹ́nu ooru ni wọ́n kọ̀kọ́ àbí tútù fáwọn èèyàn kí wọ́n ti mú tíra lọ mo ní mo mú tíra kan wá kí wọ́n ń kọ́ ọmọ mi tíra kan wá mo ní èmi mo sì fáfẹ́ rẹ̀ gbọ́n kò sí nǹkan mo ti fẹ́ yí ìdílé kan wá. báyìí ní ṣé òṣùwọ̀n ẹ̀rọ ní a máa wọ́n kọ̀kọ́ fóun kọ̀kọ́ wọn. ṣé wọ́n lọ sí tuntun tíra rẹ̀ 1979 ló parí tíra yẹn sí ohun tó adama àti sheik kamaluddin àti sheik yusuf ọ̀gálágbàjì àti sheik alákòfì àti lánàá tàbí dínà àwọn mọ́ra àwọn àwọn àkókò yẹn mọ́ ìdílé lókù ara kú dá ìyà ìdílé bàbá wínú àwọn tó tó ọ̀rọ̀ yẹn ní gbogbo bá ń tó wáàzì ìlú harbi ààbì ìbídà harbi ṣìdídà ọ̀gára lórí gbogbo ìbídà kìrìsìtì ṣe wọ́n takura rẹ̀ ẹmú tí ẹ̀rẹ́ wa òun òní tíra ẹ̀mú àdìsí wọ́n náà ní tíra ẹ̀rọ ṣẹ́bìnrin lọ́wọ́ ọ̀gbọ́n tó mú wá ní ó ní ẹyí kẹrí ní wallahu ta'ala àlà ọjà ẹwọ kúlù bí ó ti sọ́ọ́ láti àwọn ìmúwá aṣọ́kìlìkún ó sọ ní bí i àwọn ìgbà yìí láti ìyàwó christ máa yẹ́ ti sọ àwọn ìgbà yìí wọ́n ní wọ́n kúta lọ mẹ́ta wọ́n kúta lọ wọ́n mú ní ọjọ́ tí wọ́n mú ní wọ́n mú ní kọ́kọ́ mọ́ amma kuma duk duk kulo da mu annata rayuwa rabuwa ko da mun dar ku ku duk gari sa ku sai mata ku kullu ku gari wa ni soyi kullu bi lafi dalala ko yi sai na albashi da almujra a cikin kuwa ba mu wa ni wo shi wa adam shi kamar din sai ya ya wani ne da shi ko ku alaji amdaniyu doya wani ya yi lawar bisbuwa mai ana ana ruyi ko tibira a kai ma ita ci so pe ìkìlẹ̀ kìlẹ̀lẹ̀ yorùbá tó bá kú mẹ́ta kiri ni wọ́n máa fi ṣe àdúrà rẹ̀ then ìyàwó ni ó wà nílé fún oṣù mẹ́rin àti mẹ́wàá bí ṣẹ̀rí àbá ti wí wọ́n gàrbíyàdé ẹ̀rí àwọn ilé ìbúdé ni wọ́n gbé ní ìgbẹ̀kọ̀ àwọn ọmọ ìrìn àgbàlẹ̀ ní ẹjọ́ ọba náà ní lọ́nu ọláwò tààlà àlà náà alaikum salam dáàbò oníbèrè wá ní orúkọ àwọn tàbí ní ìlú ṣùgbọ́n láti ìbánáwá náà

láti gba lórí àtàrà kìí bí tó ti lọ bí àtàrà tí dé lórí àtàrà rí aláwọ̀ àkọ́ní ó sì láti wọ àtàrà kìí ọ̀rọ̀ ìtìjú àkọ́kọ́ sí ìdí tó jẹ́ tó fi títí ìdí mi ó ní kìí tó ti wọ ọrùn yẹn ó ti bí àkọ́kọ́ sí ó ní oní kìí bí rámì tí ó ní kìí bí yóò tẹ̀ àdókè yóò tẹ̀ àti gbé ọ̀tẹ̀lẹ̀ rùn mí lòyún láti wọ ọrùn yẹn lórí àtàrà lórí àtàrà aláwọ̀ àkọ́rọ̀ yóò àdókò pẹ̀lú wọn kìí tó ti wọ ọrùn yẹn ó ní kìí bí rámì tí ó ní wà والله في يوم تكبير وريو يا ما في الحركه يا ما في الموفمنت الله اكبر الله اكبر يعني على حركه مبنيه على كل يعني ودي الله تعالى اعلم نعم اه ونبري عليك جوالي وعمات وانا السلام عليكم وعليكم السلام ونبري obìnrin tó bímọ obìnrin ilé ọkọ̀ ní ìgbádà ìbọn dáwà hmm. àti bàbá tó náà níyàwó tó wá bímọ ọkùnrin òun náà tó wá ya ọmọ ẹlẹ̀ wọ́n wá wà àwọn bàbá àti ìyá méjèèjì wọ́n wá fẹ́ra wọn àwọn nígbà bá tó lọ ilé ọkọ àwọn méjèèjì lè fẹ́ra wọn. rẹ̀ Zainab ó wà nílé ọkọ ó wà bí Mariam ó ń gbọ́ lọ́kọ́ ọ̀rọ̀ wọn lẹ̀ Ibrahim ó níyàwó wọ́n bí Isaac ìgbẹ́ àwọn àkọ̀rọ̀ wọn dàbí ṣe Isaac lè ṣe Mariam ó lè ṣe àwọn kò sábúrú mẹ́ ní wọ́ta wọ́ta ó di ẹgbẹ́jọ mú yàmì kanáà wọ́n lè mọ́ fẹ́ra wọn àwọn mú yàmì kanáà tó wọ́n lè fẹ́ra wọn àwọn òbí wọn fẹ́ra wọn àwọn òbí wọn fẹ́ra àwọn òbí àwọn òbí àwọn ọmọ ẹ̀kọ́ fẹ́ra wọn àwọn ọmọ yẹn ọ̀bára wọn tẹ̀ mùkúrò àwọn akáwò òwò fúláwà mẹ́ ẹ̀rọ sí àwọn àìsàn ìwà wọ́n rí mú àlékún bá aṣùkù wà tẹ́kù mọ́ ẹ̀nà káàmì ọ̀rágùn ẹ̀nì sí ọlọ́run ká àwọn 17 tí ó gbọ́dọ̀ fẹ́ra wọn ìlú ayà mi sọ pé ẹ̀bẹ́ fẹ́ ọ̀sùn lọ 18 gẹ́gẹ́ bá fẹ́ àwọn tí ṣe mùsùlùmí fẹ́ 19 wọ́n ká sáàbùrọ̀ fẹ́ ọlọ́run ká lùkẹ́ ìwé ilé ìwà mẹ́ náà ọlọ́run bá fẹ́ hánà wọ̀ tààrà tààrà ọlọ́run ilé ẹ̀tọ́ ọlọ́run ni kúrán ṣe sáà ni àbí aya 21 22 ọlọ́run ilẹ̀ wọ̀lá tẹ́tù ma náà bá òkú wọ́n sì bá yí bá ti fẹ́ ìgbọ̀lọ̀ fẹ́ báyọ̀ fẹ́ o ìyá rẹ̀ báyọ̀ fẹ́ ní wọ́la tí ó máa mẹ́ka àbá òkun ẹ̀dọ́ fẹ́ àwọn fún àbáyé bá ti fẹ́ nílẹ̀ ní sínú ọ̀bìnrin ilá mẹ́ta ìnáwó kánà fa'isha tí ìfẹ́ àwọn bàbá ẹni ìbàjẹ́ ni makka ne kolon kudura ne da sa'at sabila a wuri buda ne abu da shaka hurmat alaikum umma'atukum haramu ne kai sai mabani wa banatukum haramu ne kai sai mabani umma tabi umma da ta ji bayi wa akhwatukum haramu ne kai sai ubbi umma yayin jini wa amma haramu ne kai sai aburu wa bayi abi ya abi bayi buda ne wàhálàtùkùn haram ní kẹfẹ́ àbúkò yáyín àbúkò yáyín lóbìnrin àbánátù àkà haram ní kẹfẹ́ ọmọbìnrin ọmọ yáyín ọmọ yára ní ìsìn ọmọ yára lọ́kùnrin ọwá bímọbìnrin ọwá lọ fẹ́fẹ́ ara haram ní àbánátù ọkùtì haram ní kẹfẹ́ ọmọ yáyín lóbìnrin ọmọ tó bí ọmọ yáyín lóbìnrin ọmọ tó bí haram ní وأمعاتكم التي أرضعنكم حرام نكتب بالوفن رجمو يعني أبو الوفن رجمو تدمون يعني حرام كيف يعود فزلو فلان يموت عليك كنيو فهذا بالوفن يقول أخذ باموانيا يعوه يعوه بدي حرام نعراو wọ́n mú láti ẹgbẹ́láti sílé ní àbí ẹ̀kọ́ ni kíkó mú láti gbádùn àbí láti jẹun wà wá tó kún ní rọ̀dáà haram ni kí ẹ fọ́ ọmọ bíbí mú yàrí ọmọ Ghana ni ọmọ Nàìjíríà ni wọ́n àbí gbọ́dọ̀ ní kẹ́lẹ́tìbò ní afọ méjì lọ́yàn haram ni kí fara dídúmọ̀ yá nìyẹn wọ́n ó mọ́tò ní sáà ikùn haram ni kí fẹ́ yàyàwó yìí ìyá yàwó haram ni kí fà ìyàwó padà má èyí ò sì gbúrú وربائبكم التي في أجور الإسلام تلعي أبسن تلعي أبسن haramu ní kẹfẹ́ ọmọ ìyàwó yín kí fi ojú orùkù ìyàwó tó wà ní olóyìn ní misaikum rẹ́ni dákàtún bìhìn ìyàwó tó kìí tó kìí súnmọ́ ara tó kìí bí ètò ọkùnjọ ìtẹ̀wé àmọ́kọ̀ ìgbìyàn ọkùnrin yẹn ni orò fẹ́ ọmọbìnrin yẹn ó di ìbára ọmọ rẹ̀ gbà alájà in a ah, ọmọbìnrin yìí dájú kó máa lọ́lọ́ ọbẹ̀ fẹ́ ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ haramu ni alẹ́ sí mi àkùrẹ́ àbí ọmọ tẹ́kọ̀ọ́ ọmọdéwù ọmọdéwù gbígbà ẹni gbogbo attention wa attention wo wọ́n kú ní ọ̀pọ̀ tí tí èdè kọ́ọ̀tù tó mọ̀ lórí gọ́fẹ́ náà ni wọ́n wọ́n attention kan tẹ́lì bí ó bẹ́yìn náà àkọ́kọ́ yìí lẹ́yìn haram ní kẹfẹ́ ọmọ ìyá méjì lẹ́kan náà bí ọba ọ̀yọ́kọ̀ nínú kọ́kọ̀ ọ̀yọ́ ọlọ́pàá ti táyà tàbí ọgbọ́n bí eléyìí wọ́n bí eléyìí ọlọ́pàá ti ìyá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn bàbá kan bí wọn ọmọ ìyá ni wọ́n á bí aráàmìkẹ́ ẹ̀káàmù ní ìjàkọ́lẹ̀ kan náà kí wọ́n bá kú olùfẹ́ kejì àmọ́ káàkà méjì náà àwọn إلا ما كسلف عيدوت كذا الله فرجي إن الله كان بسر رحيما والمصنات من النساء حرام نكي حدثه بالوان اللي يقول قوال مبعا قوال مبعا حرام ها gbẹ̀gbẹ̀ tí wọ́n ti bá lé ọkọ̀ ìjọgbọ́n ọ̀fẹ́ ó ti gbà ìtú ọgbọ̀n àgbà náà wọlé ìlànà àjànà àfi tí bá kúrò jẹ́ ògbólókù tí ìfẹ́ ni wọ́n wá kọ́ lójú ògùn kí sábúlá aleikum ilé ní ọlọ́tọ́lọ́ ti fún yẹn láì pé ìjẹ́ ìtọ́ yẹn kò sí tàbí ó di ebi jùlọ wọlá òtún. ibi ìbéèrè yẹn wà ní pé Zainab eh, ti Ibrahim hmm. àwọn bàbá àti ìyá ẹ̀ àwọn tí ọmọ tẹ́ra wọn lọ́wọ́ eh. àwọn ọmọ ẹ̀ náà wá dàgbà lábẹ́ wọn káfíń hmm. tún lọlé ọkọ káàmọ̀ ẹ̀yọ́ náà lè tẹ́ra wọn. ilé náà nìyẹn ká kàrí bébí nítorí ti ẹni òdì pé eh, ọmọ ọmọ yẹn kéré nígbà tí ìyá ti Ibrahim náà ìdílé ìyàwó rẹ̀ lẹ́fìlẹ̀ ọlọ́pàá kiri wọ́n ti àwọn èèyàn gbọ́ fún ọ̀nà nìkan náà wọ́n wá jọ fún wa ní ọ̀yàn haram ní kún fúnra wọn ó di ẹ̀kọ́ àmàlẹ́ fẹ́ra wọn dá ìgbì ó di ebi ni lọ ni. ẹgbẹ́ pé nígbà tí wọ́n fẹ́ bùn yẹn wọlé ìfọmọ lọ́yàn lọ wọ́n wá fún ọmọ tó bá lọ́dọ̀ ọkọ rẹ̀ náà ní ọ̀yàn ó di wọ́n ti mú yàn kan náà nìyí ó di wà Allahu ta'ala 你你不要那么大开销，知道吧？你尽量少交了。